أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilahi wasalaatu wasalaamu ala rasulilahi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́lákùn ká ti gẹ̀ fún asọ́jà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò yín ètò wa dáwọ́tìlẹ̀ haq ìpèpè òdodo tí wọn ò lù ú tí mọ́dẹ́sì ti gbẹ̀nù kọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí náà nìyànà bódìjà central mosque tí àwọn ọ̀sítàṣù wa Suleiman Muhammad Awal amúbíẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù fún wa ń bẹ̀ à ń fi àsìkò yìí a tún fi ń ṣàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa tí ẹ jẹ́ olùgbọ́ wa kọ́nà balẹ̀kọ́lá kí ó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀sùn olóore kó sì fi àlìjẹ́nà kó fi ta ẹnìkọ̀ọ̀kan wa ní ọrẹ. so inshàlá àwọn ọ̀sítàṣù wa ti wà pẹ̀lú wa ní ìdájí tòní láti máa bá ní Ramadan kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kárí àwọn ọ̀sítàṣù wa الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقوى نفونا باتسوان مسلمي الحمد لله أتروا لكين كيرا تغرفان النبي صلى الله عليه وسلم إن tọrọ bá nítorí àmàjẹ kẹ fún gbogbo wa tọrọ bá ní sàlékún kí ànábì náà ní òní insha Allah ta'ala lára àwọn ẹ̀kọ́ tó so mọ́ anabi sallallahu alayhi wa sallam tí allah subhanahu wa ta'ala fi ẹ̀sìn rán sí wa ọlọ́kàn kẹni kò sì fi nǹkan kan bù fún wa anusa salam jí kó yé wa wípé ìntọ́lọ́hún ọba tí fi máa ń yọnu sẹ́dá ju tó sì ń láìkì jù òun náà ni kéèyàn ó lọ́ra jẹ sàárì bákan náà kéèyàn sì máa tètè sínú àdìfù tọ́pọ̀ ó lórí eléyìí táwọn sàn sọ wípé ìjọ mi òun ní yẹ̀ òun ní gbòlórí dáadáa lókùrúgbà tí wọ́n bá ń tètè sínú tí wọ́n sì ń lọ́ra jẹ sáré bákan náà wọnà hadith anas bin malik tí imam bukhari gbà wá amsam sọ wípé tasaharu ẹ máa jẹ sáré nítorí pé níbi jíjẹ sáré yìí oore ọlọ́run ọba tó pọ̀ nbẹ́nbẹ́ àlùbáríkà tó pọ̀ nbẹ́nbẹ́ nítorí pé ẹ̀sìn ni nítorí pé ìtẹ̀lé tọlọ́run ọba tó ni alọ́sọ̀tàlọ́ ọba alápọ̀nlé ni ẹni tó bá sì jẹ́ alápọ̀nlé ẹni tó bá fún yàn tó fi pọ́n ẹlòmíín náà lè ìmọ̀ àwù kórí àpọ̀nlé yẹn pẹ̀lú rẹ̀ nítorí pé ìrọ̀rùn òní yóò máa jẹ́ fún aláwẹ̀ lókùrúgbà tó bá jẹ́ wípé kò tètè máa jẹ sàárì lẹ̀ ẹlòmíì yóò máa ti jẹ sàárì rẹ̀ láti ẹ̀yìn àtàrọ̀wí ẹlòmíì a máa jẹ sàárì bí aago kan òru ẹlòmíì a máa jẹ sàárì bí aago méjì èyí tó dáa pọ̀ òun náà pé tí èèyàn bá ti máa gbà fájírù ọyọ tápé àlìfájárì ọyọ nísìnyí ní ten after five ìtọ́da pọ̀ téèyàn bá jẹun tọ́jẹ́ wípé gbogbo ohun tí fi jẹun náà kìí ju bí ìṣẹ́jú mẹ́jọ lọ ìtọ́da ni kíru ẹni bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ní aago márùn gẹ́rẹ́gẹ́ bákan náà arúgbó tó pàkíyèsí wa pé kájọ ká tètè máa sí ẹnu ká má ju àwọn èèyàn kan tí arúgbó sọ wípé tó bá dẹ́yìn ìgbà àwọn èèyàn kan ń bẹ tọ́jẹ́ wípé wọn ò ní sínú àyàfìgbà tí wọn bá torí wípé ìràwọ̀ bá yọ ká má jọrú àwọn ilé bákan náà anábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa tẹ́lẹ̀ sì para máa fẹ́ ṣẹlẹ̀ pípọ̀ nígbà tí rọmọdọ́n bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ báyìí eléyìí wọnú hadith àbí rírọ̀ radiyallahu ta'ala àrùdọ̀ ó sì ránṣà sọ pé ẹni tó bá gbààwẹ̀ tó wá gbàgbé jẹun tàbọ̀ gbàgbé mumi kó ń tàn yá rí i pé òun bá àwẹ̀ rẹ̀ lọ Allah subhanahu wa ta'ala olófun ló ń jẹjẹ olófun ní omi mu lélẹ́yìí àárín ẹrú àtọ́lọ́wọ̀n ọba ìdílé yìí wà o eléyìí ṣe nǹkan téèyàn ọgbà mú tí ó wà pò ń fẹ́ fi sẹ̀rí tí ó sì jọ pé ọ̀nà ọ̀rọ̀ ìmọ̀ máa jẹun ni ẹ ń bá gbàgbé jẹun àbọ̀gbàgbé mumi kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ ibi tó jẹ́ dété rántí náà òní ètè tu ìyókù nù kó sì fi omi sin ẹnu rẹ̀. bákan náà àwọn afáwa ṣàlàyé pé ẹni tá a bá rí lórí ìṣesí ǹjẹ́ dandan ni fún wa ká ráhùn tọ̀ nílé títa abárí lọ́ọ̀kan àbí ká fi ilẹ̀ apá kan àfààní ń tọ́ náà ni wípé ká fi ó ń tọ̀ nílẹ̀ nítorí pé àmì sàlámù gbàtọ̀ fẹ́ máa sọ̀rọ̀ nípa oúnjẹ àti mímu yìí ó ní ọlọ́run ọba ń ló folóúnjẹ jẹ ọlọ́run ọba ń ló fi mímú mímu a jẹ́ wípé kọ̀lẹ́tọ̀ fẹ́nìkan kó gbóúnjẹ ọlọ́run ọba lẹ́nu ẹnì kejì ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ kejì táwọn afáà sọ ni wípé káwo ayé àtàlásán yín bá ní sọ̀rọ̀ alukurani wípé a'udhu billahi minash shaitani rajim wa ta'awanu 'alal birri wat taqwa gbogbo ìgbàkígbà máa ń ra yín lọ lórí bẹ́ẹ̀ sì máa lékún ní dáadáa àti ìpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lábẹ́ bẹ́ẹ̀ irú ẹni tá a bá rí bẹ́ẹ̀ pé ntọ́ da á pọ̀ jù òní ká jẹ́ kí ẹni náà mọ̀ ká sì ìrànlétí pé inú àwẹ̀ lọ́mọ wa eléyìí ni ti ọfọkànbalẹ̀ jù tó sì da bákan náà anabisa salam tó pàkíyèsí wa wípé lára àwọn àwa olóore tí ẹ̀sìn fẹ́ kọ́ wa lórí pé à ń gba àwẹ̀ fún Allah subhanahu wa ta'ala ó ní ká má jẹ ẹni tí ahọ́n rẹ̀ ó gùn afsan sọ wípé fáyidà kánà yawmu sawmi ahadikum eléyìí wọnú hadith abirọrọ náà radiyallahu ta'ala anhu anabsan sọ pé ẹnì kọ̀ọ̀kan yín tó bá gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala tẹ́nìkan bá wà ń ba fala yaskhab asọ́kùbùn kéèyàn máa gbóhùn sókè kọ́mọ pariwo ha he ha táwọn ọmọ gba ah, irú ariwo alele wàlà yẹrìfòth kó sì má máa ṣe jàgídíjàgan láti bí asùlù rọ́fà ńgbà tí ẹranko bá ń ta ẹsẹ̀ sẹ́yìn pàwùpàwù tí ń ta ìpa kọ́mọ máa ṣe jàgídíjàgan sí ìsọ̀hún amsa wa ní tìyànbá wa gbá àwẹ̀ tí ń ṣe jẹ́ẹ́jẹ́ yìí bẹ́ẹ̀ nìkan bá wa bú ń kọ́ tàbúntọ̀ ń fẹ́ gbalẹ́sẹ̀ tó fẹ́ bàjá amsan sọ pé ń tọ́ da pọ̀ fọláwẹ̀ ni kó wọn sọ pé ìnímọ̀rọ̀ ń sọ ìmọ̀n inú rìwáyà mi ìní sọ ìmọ̀n ìní sọ ìmọ̀n èmi gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala aláwẹ̀ ni mi o àwọn afa àtúnjẹ wa wípé irú gbóló yìí ǹjẹ́ láwìí ó wí ìtàní àbí ó wí jẹ́jẹ́ apá kan àwọn afa wọn sòpin ẹ̀ láàrin méjèèjì pé àwọn apá kan afa ní kéèyàn apá kan àfáà sí òpin ẹ̀ láàrin méjèèjì wípé tí àwẹ̀ ìbájẹ́ Ramadan tọ́jú ọ̀rọ̀ yàn tó kó gbogbo ayé sínú eléyìí kéèyàn ò wí òkè nítorí pé gbogbo ayé lọ́mọ̀ pé àjọ ń gbà wẹ̀ ń gbà náà kò sì sí arími ń bẹ̀ fẹ́ntọ́ bẹ́yà ẹnìkan ní ń bá yàn já ni o ẹnìkan aláwẹ̀ lèmi o gbogbo yàn sì máa pa kúkú jọ wà nù àwẹ̀ ni so tó bá wá jẹ́ wípé àwẹ̀ náfìlà ni bí àwẹ̀ monday and thursday tàbí àwẹ̀ mẹ́ta fún ojú ọlọ́bàṣọ àtàlà tọ́pọ̀lọpọ̀ yìí máa pé gbàwẹ̀ lásìkò yẹn ń tọ́ da pọ̀ fóńtọ̀n wọ́n ní ní kí ọsọ jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n bàtà àfa jùlọ jùbọ̀ wọ́n rí wípé kéèyàn òwe òkè ní ààwẹ̀ ọ̀ranyàn ni ó ààwẹ̀ náfìlà ni ó ń lọ dà á pọ̀ nítorí pé àwọn sàlám tó kọ́ wa lélẹ̀ ó ti di ẹ̀sìn fún wa nítorí pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ yìí fún yóò lè padà rántí wípé àṣeyìn máa ṣe báyìí ó sì lè jẹ́ pé aráàwẹ̀ gan ló ná tí ó ná ó sì tún padà wà rántí dáadáa tí òun náà ń bẹ ní orí rẹ̀ bákan náà nínú Ramadan anabi sallallahu alayhi wa sallam ó tún pàkíyèsí wa pípọ̀ lórí wípé ká pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yìí máa tọrẹ eléyìí wà nù hadith abdullahi bin abbas radiyallahu ta'ala anhu ardahuma pé àwọn sàlá sàlám a kana ajwada nas ẹni tí máa tọrẹ pọ̀ ni kọ́dà tẹ bá wá rí ànábì tí ń tọrẹ pọ̀ ìgbà tó tún tọrẹ pọ̀ jù ó ní ìgbà tí ọba ti wà nínú oṣù Ramadan tó jẹ́ oṣù yọ́ẹ̀sẹ̀ yọ́ẹ̀sẹ̀ oṣù oṣù tá a gbọ́dọ̀ máa tọrẹ pípọ̀ tá a sì gbọ́dọ̀ kún fún ìmọ̀ọ́dún ẹlòmíín nù ni. ńlọ fantọ́ wánú àdìsí àbí ìrọ̀rọ̀ radiyallahu ta'ala rọ̀dọ̀ tamsan sọ wípé màá fa tọrọ sọ iman ẹni ọba sí aláwẹ̀ kan lẹ́nu nítorí tọ́lọ́mọba subhanahu wa ta'ala falahu mithlu ajri ontọ́n yóò ní déédéé irú ẹ̀san tí Allah subhanahu wa ta'ala tí ó fún aláwẹ̀ èèyàn lè sojú kòkòrò dáadáa ṣùgbọ́n ntọ́ dáa pọ̀ jù òun náà ni kọjá wípé ìsí aláwẹ̀ lẹ́nu yìí kéèyàn ó pòun fún pure water ọ̀dà kápẹ́ bágbára sí mọ́nu ṣùgbọ́n Imam wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní èèyàn ó yo ni èèyàn ọ̀bọ̀ tí ó yò kìí ṣe pé kákànra fún yẹn ní támúrù kan kó fi sínú tàbí ká fún yẹn ní kátó oyin sí lẹ́nu kó fi sínú ṣùgbọ́n tó bá jẹ́ pé ntọ́ tó ní sí yẹn lẹ́nu yìí tàbí fún yẹn ní támúrù kò ní nǹkan kan ó sì fẹ́ padà mú ntàṣà ń fún ọmọ làkejì rẹ̀ tàbí ọmọ ya rẹ̀ nú ẹ̀sìn eléyìí náà kì í tí ì ṣe nǹkan tí ó burú jù ntẹ̀yàn nílágbára ń bẹ̀yẹ olóṣè ṣùgbọ́n kéèyàn ọ̀bọ yóò gangan oní tó kó ìtumọ̀ inú tán pátápátá. bákan náà nínú Ramadan ó dáa pípọ̀ tí yàn bá fẹ́ sínú kéèyàn ò sínú pẹ̀lú nǹkan eléso nǹkan tútù bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan tá a bá fẹ́ fi sínú yìí kìí ṣe dandan ó kí nǹkan yẹn kó wípé mẹ́ta láṣẹ tàbí márùn tàbí méje ní nǹkan tí tú òpin nítorí pé ẹ̀rí ẹ̀ńtọ́ wá látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam hadith anas tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tí hadith náà wà nùsọ́mọ̀ bukhari kọ́dà mẹ́nusọ́mọ̀ muslim wípé anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ sí yídì ní ọjọ́ ọ̀túnu ó máa ń sinu pẹ̀lú tamuru ibẹ̀ yẹn nìkan ni hadith tí wọ́n ń pa wípé amsam máa ń sinu lórí tamuru tí ó jẹ́ wípé wítìrì ni tí ó jẹ́ bíi mẹ́ta tàbí márùn tàbí méje anabi sallallahu alaihi wasallam tó ń pàkíyèsí wá sí àwọn àlámàrí nínú Ramadan a gbọ́dọ̀ sí ojú kòkòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́pọ̀ tó jẹ́ sí olóore àgàgà pípọ̀ ní àsìkò yìí àsìkò tí èèyàn máa ń bísí pẹ̀lú Qur'an ni kéèyàn ọjọ́ bó jẹ́ pé bí òsì Ramadan náà kéèyàn ò kíyèsára níbi ọ̀rọ̀ ẹ̀yìn àìrú àsìkò àsìkò tí èèyàn máa ń bá lọ́sọ̀tàrà nájú lọ́pọ̀lọpọ̀ gbà nípa àwa tá a bá ma Qur'an ká ká gbìyànjú ká ma ka Qur'an pípọ̀ gan lásìkò yìí bákan náà àwa tá a bá ma Qur'an ká ká pọ̀ wàlà akbar gbogbo àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa tó dáa tamsan sọ pé yàn fi máa rújú rẹ lọ́wọ́ báyìí ká pọ̀ ní ìsọnù nínú Ramadan bákan náà ká sì sojú kòkòrò pípọ̀ lórí irun tarawih ká máa kí i pẹ̀lú àwọn ìmáàmù ní mọ́sálásí ọ̀dà pípọ̀ ní àsìkò yìí nítorí wípé ara ń tọ́ fa ìkípọ̀ rẹ̀ náà òun náà ni kọ́mọ́tò jẹ́ wípé yọ̀ọ́ máa rẹ ẹ̀mí sínú ilé lémi nìkan mo bá ń dára mi rí nítòótọ́ kọ̀sẹ́ ń tó lè sọ wípé dandan ni kéèyàn ò kí lẹ́yìn ìmáàmù níjàmá ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà nǹkan tí yóò padà sàánú ẹ̀mí pípọ̀ òní bákan náà yóò sùn máa mú ìrẹ́pọ̀ dáadáa wá láàrin àwa mùsùlùmí bí idnil láìlì wáhídìl kọ̀hár ká kòrè eléyìí náà pípọ̀ bákan náà ká wípé kákèésí nǹkan kankan pípọ̀ tó jẹ́ ẹ̀kọ́ tó ga pípọ̀ nù rọ̀mọ̀dọ́ yìí ó ní wípé kèése pípe ìrun mọ́gíríbì òun ni a fi máa sínú wíwọ̀ oòrùn ni bí wọn bá ti mọ̀ pé òun bá ti dá àmọ́ lillahi alhamd kó sínú lójú ẹsẹ̀ kèése pé kó máa dúró de kí ìmáàmù tó pe ìrun ṣùgbọ́n tó bá mọ̀ pé òun ọ̀dà wíwọ̀ oòrùn tí ọ̀dà mà tó sì mọ̀ wípé mọ̀ádínú àwọn ńgbà tí wọ́n bá pèrún òun ó ti wọ̀ kó tó pé yóò pèrún kíru ẹni báyìí kọ́ sínú mọ́ ìgbà tí mu'adhin wọ́n bá ṣe kíni o tí wọ́n bá pèrún nítorí pé àwọn sàṣà ńgbà tí ń bá ní kíyèsí àlámọ́rì tí ń sàlàyé ẹ̀ fún wa ó ní idha aqbala laylu min hahuna tí òòrù bá ti di wípé ọyọ ní hàáhìn anabi wa yọ ọ̀nàwọ́ sí ibi tí òòrùn ti máa ń yọ níjọ́ náà lọ́hùn wa adbara naharu min hahuna tó sì di wípé ọ̀sán bá pẹ̀yìn dà ní ààhìn àrùnbí tún wá náwó síbi tí oòrùn ti kíni o tó ti máa ń wọ̀ fàkọ̀dé aftọ́rọ̀ sọ im ẹni tí ń gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala bọ̀ láti àárọ̀ yẹn òun tàn ti dẹni tó ti sínú àwọn àfáà nítumọ̀ rẹ̀ ni wípé lórílẹ̀ ó ti dẹ́lẹ́tọ̀ kó sínú fún Allah subhanahu wa ta'ala wọ́n sì ti close àwọ̀ ẹjọ́ náà nu apá kan àfáà nítumọ̀ tiẹ̀ ni wípé ó sínú lásìkò o kò sínú o gbogbo ntọ́nà ọba nǹkan sánmà páwọn èèyàn kan ń gbàwẹ̀ fóònù lórílẹ̀ wọ́n ti close ẹ̀ kọ́ sàláwẹ̀ kankan mọ́ lórílẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì tún máa ń wò ń gbà mí wípé kóhùn ọmọ wulẹ̀ tètè sínú yìí bóyá ládà wọn padà pọ̀ níwájú Allah subhanahu wa ta'ala kó o gbé síbi seven thirty kó o gbé síbi two eighty eléyìí ìfìyàjẹrẹ ẹni ni Allah sì fún wa ní ìsìlámù láti lè bá a máa jẹ́ ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ìrọ̀rùn ẹ̀sìn ìkẹ́ kí ọmọ tó wá fi ọwọ́ ara rẹ̀ fi ìnira kan ara rẹ̀ pẹ̀lú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala àfijọ́kùsùn abẹ́lọ́n kó gbà ní ìbàdà fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí arojú rẹ̀ kó jẹ́ àwọn ẹni tí ó ti bọ́kùn náà kú lọ́rùn rẹ̀ kó tó di pé Ramadan yìí yọ̀ọ́ tán insha Allah ta'ala gbogbo wà dáadáa tó ní ká máa wù ní Ramadan yìí náà yóò máa wù padà nígbà tí Ramadan bá tún lọ tán náà mọ́sà ṣe ní ìrọ̀rùn fún èmi àti ẹ̀yin wọ́n sì ṣe ní àgbàmẹ́ni kọ̀ọ̀kan wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh a kí àwọn stars wa kó òun ní àti àtàrà ọkọ́nà balẹ̀kọ́lá kọ́ba ní san wọ́n ní ẹ̀sán olóore so ibi tí a tún máa rí ètò dáwọ́tòlẹ̀ hákì mọ́ ní òru tòní ní so ẹnì kọ̀ọ̀kan wa gúbẹ́nsì pé àsákèsí kí a kọbi ara sí kọ́nà balẹ̀kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa ní ànábódìyà Central Mosque a ní ilé ìwé kan níbẹ̀ tí a mọ̀ sí Aliman School of Science níbi tí àwọn ọmọ ti ń kọ́ nípa èdè lárúbáwá àti ẹ̀kọ́ sáyẹ́nsì tayé tòde òní ní ọ̀nà tí ó yè koro tó pé ńgbà tọmọ bá fi jáde ss3 so yóò ti lè sọ lọ́wọ́ dáadáa tí yóò sì ní ṣáádà àti ilé kéú lọ́wọ́ tí ó tún wá yanjú lórí ọ̀rọ̀ ti ẹ̀kọ́ tayé ń bì pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run ìgbaniwọlé fún abala sáà tẹ́lẹ̀ kejì so yóò wáyé ní insha allah ta'ala tó bá di july twelve àtàwọn afẹ́ ní béèrè kan àbí lórí gbọ̀n prógámù wa ká máa pò wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero fifty ninety one fifty eight sixty five so inshallah ta'ala àwọn tí ọlọ́run kádàrá kí àjọ wà nínú ilé agbára ní alẹ́ tòní àwọn náà ni ustaasu uh, ismail ẹ̀rọ àlá wọn bẹ pẹ̀lú wa sheu abdulrasaq arówólo sunna wọn bẹ pẹ̀lú wa ustaasu wa sulaiman madule awal àwọn bíi ẹ̀yà àwọn ni wọ́n kó gbọ́ àsòdì wa so ẹni tí wọ́n ń tẹ bọ́tìnì àwọn náà ni sheu wa badmus ẹni rè ẹni tó ń darí ètò náà ni sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.